òkùnkùn nílé ayé jẹ́ tẹmọ́lẹ́sà ayé mi ọlọ́run mi ìkà lọ́mọ aráyé e. làmì lọ́wọ́ ìkà ènìyàn ṣé mi lóore jẹ́ra nùgbà òwànù ọlọ́run làgbà orí. ayé jẹ́ o tẹmọ́lẹ̀ sáyé mi ọlọ́run mi ara aráyé sẹ́mi lóore jẹ́ ranú gbà ó àná ọlọ́run làgbà orí. ìláìkìlà ṣe mí tèmi ò ní fi dúpẹ́ oore rẹ̀ wá tan mọ́lẹ̀ rẹ sínú ayé mi ọba tó ní mi o torí ká lọ́mọ aráyé wọ́n lè sọ lé ọ̀làdà òru. اللهم صل وسلم وبارك وارحم وترحم على سيدنا ومولانا محمد حتى ترضى وإذا رضيت حتى كانت من ما في علمك وزينته وعددا وحتى تعلمنا أسرار حكمتك واضرب إيمانا أبواب كلماتك تحفظنا جوامع كتابك وتفسير آياتك بحفظ إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون أعوذ بالله العظيم وبوجهه الكريم وسلطانه الكريم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الكافي بسم الله الشافي بسم الله المعافي بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا من الخير فيما اعطيت وقنا شر ما قضيت فانك تقضي ولا يقضى عليك فانه لا يزل من واليت ولا يعز من عاديت تبارك ربنا وتعاليت ولك الحمد على ما قضيت ونستغفرك ونتوب اليك وصلى الله على خير خلقه محمد صلى الله عليه وسلم وعلى اله وأصحابه وسلم والحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين adáàpẹ́ fún ọlọ́run ọba tó ní ogun tó ń pè ní ayé ọba náà ni agbègbè rọ́bì alẹ́mìn ọba tí ó ní gbogbo ayé tàbá sọ̀rọ̀ nípa alam tàbí ní wọ́ọ̀dù oríṣiríṣi wọ́ọ̀dù náà ní bẹ̀ wọ́ọ̀dù pọ̀ so oríṣiríṣi wọ́ọ̀dù tó wà ó ti bẹ̀rẹ̀ lórí ìmọ̀ tó ní kálukú bá mọ̀ lóbi mọ̀ ṣàlàyé wọ́ọ̀dù tó lọ́ ti tiẹ̀ àwọn tá a pè ní planet kọ̀ọ̀kan náà àwọn tá a pè ní méje èyí tá a pè ní mẹ́sàn-án èyí tá a pè ní mọ́kànlá kọ́dà èyí tá a pè ní mọ̀násì twenty eight wọ́ọ̀lù kọ̀ọ̀kan làwọn náà èyí tá a lè wọ èyí tá a lè wọ èyí tá a ti mọ̀ àbí èyí a mọ̀ nbẹ gbogbo ọ̀rọ̀ apáta ọlọ́run lọ́ba ti gbé òun náà ní rọ́bì àdèmí òun ní mójútó gbogbo ẹ̀ aláwọ̀ wọ́n fọkùnrin àtòbìnrin lọ́mọ ó fún àwọn ọkùnrin àtòbìnrin ó fún wọn lọ́mọ ó fún wọn fún wọn lóbìnrin ni wọ́n á jẹ́ ká mọ̀ yìí pé bẹ́ẹ̀ ti pọ̀ tóun náà wọ́n á rí ìdùnnú nǹkan mi rìskì ọlọ́run òfin ọ̀gá lọ́dọ̀ yín kí wọ́n ẹ mọ̀ ẹ mọ̀ bùnmi lówó ẹ mọ̀ dájú wá fún mi ẹ mọ̀ bùnmi ẹ léyà fún mi iná láwọn rọ̀zá kò ní kú wàtí lọ́tì ọlọ́run ọba tó ń pè ní rọ̀zá ọba tó lè kẹ́ ogun ní káàkú tó lè sàánú kálukú lẹ́ẹ̀kan náà tí ó sì ní dìgbà pọ̀ nínú kankan kò nínú ọlá rẹ̀ ọlọ́run náà lọ́ba tó ṣe wá ní ìyàn ó ṣe wá ní ó sàkálẹ̀ ọmọlẹ́yìn náà Muhammad gbogbo condition tó wà bẹ́ẹ̀ náà gbé ọ̀sẹ̀ gé nìkan ti ṣàlàyé ẹ̀ síbẹ̀ fún wa tó ẹ tí wàá lè gbà tó lè ṣe àwọn yóò ní nǹkan yóò ní stage ibi tó bá rí tó fi ṣe kí n tó fi lè gbà àwọn ọ̀rọ̀ jẹ́ ká mọ̀ nínú ọ̀rẹ́ tó à ń tẹ súnmù fọ́ ìró ìdàpọ̀ àwọn kẹ gbà wù kú òkè gẹ́gẹ́ gbà wù kó lù yóò pọ́n kára rẹ̀ orí gbà kan kára rẹ̀ sì wọ̀ iná tó bá ti wá rí bá àwọn oníkálukú wa níṣì báyìí ibi tá a bá dé níṣì bí wọn sọ pé kọ́dà mo jẹ tí mo fi ń gbààwẹ̀ àmì ọ̀pọ̀lọ́run gbààwẹ̀ ní lọ́wọ́ rẹ̀ láti jẹ láti jẹ ọ̀kànlá <laughs> ń yẹ kó mọ̀ kó ń gbààwẹ̀ ó lè mú ọ láàdé ó mú ọ láàní kì í ṣe kó mọ̀ kó ń gbààwẹ̀ bó ọ̀rọ̀ mọ̀ kó ń gbààwẹ̀ ara rẹ̀ mọ̀ kó ń gbé síbọ̀ lóye pé wákàtí ẹlòmíràn ló yẹ papò wákàtí wákàtí yóò jẹ singo máa jẹ súùtì yóò jẹ súùtì yóò jẹ bọ̀ọ̀lì yóò wọ́n gbọ́dọ̀ ti mọ̀ pé àwẹ̀ nǹkan ti bọ́ sí nǹkan ti kú lára àwọn kankan ti dínkù lára àwọn kankan ti bọ́ sí ọ̀la aláwọ̀ akọ̀rọ̀ kẹ̀mí ọlọ́run já wa ọlọ́run tó bá a bẹ̀rẹ̀ níbẹ̀rẹ̀ ó bá wa dá méjì lánà àtúntò bọ́ sí mẹ́wàá ẹlẹ́ẹ̀kejì ọlọ́run bá a sì yún náà ní ọrùn wá já wẹ̀ ní tó dáàkì ọ̀rọ̀ lọ́rùn tó máa sálámà ti ya Ramadan táàkì kó dígbà ó dáàbò á tún máa pàyé lẹ́ẹ̀mí ọlọ́run kó sì bẹ́ẹ̀ ọ̀rọ̀ Muhammad sallallahu alaihi wasallam àlùbáàdùn sàṣọ̀lá àhùn kí ni olóòjá ṣègbọ́n àwọn gbogbo ètò wàlàkàyà lọ́rùn gidi wàá sàlàyé fún wa nípa oríṣiríṣi ìrànwọ́ tọ́nà gbé wa ẹlòmíì tó ṣe jẹ́ Instagram náà kò ráyè àti wò ẹlòmíì ó ní fóònù lọ́wọ́ bọ́dà àwọn ṣe Facebook kò ráyè àti wò bẹ̀ ò bẹ́ẹ̀ lóye ti fi ọmọ pé kí ni lọ́nú ayé gan àmọ́ nù rọmọdọ́nù ara ń kálọ kó balẹ̀ wọ̀ wọ́n ká kó wà bí wọ́ sí láti ibẹ̀ lọ èyí tó fẹ́ gbé rédíò gbọ́ rédíò ẹ̀ tó wo tẹlifíṣàn gbọ́ tẹlifíṣàn ẹ̀ bá ṣe pé ó fẹ́ wo Facebook kò sì gbìyànjú níwọ̀n láwọn bọ́ sí sí nǹkan pa àpàdé ńbẹ nínú nǹkan tẹ́wọ̀n bá pàdé ńbẹ léyìí tí sì ṣe gbogbo aláǹfààní náà lára ètí ìrìn àlùbáàkì musa sọ láhùn tí ìdánṣẹ́ ìbúra ṣàlàyé fún wa yìí àlàyé kí làá ṣe fún wa náà ni pé nípa ètò ìgbésí ayé ara wa náà ni ó yẹ ká sin lọ́run ó yẹ ká mọ ọlọ́run àwọn tó bá ti di mọ́ dára rẹ̀ mọ́ ò lè dá ọlọ́run ó bá ti rí mọ́ mọ́ ọjọ́ lọ́mọ́ ó mọ̀ sí lọ́run lóòótọ́ ń gbà mí àwọn ọlọ́run wà á rí pé bíbí ipò kò sí lọ́run náà lọ́ gbàrà sí bára rẹ̀ káwọn agbára nípò pàṣẹ lọ́rùn pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ wàhálà àti ìdààmú ìdààmú tá a ti níbi ìlànà káṣí lọ́rùn yìí náà àbí káwa náà pẹ̀lú ẹ̀kọ́ àbí náà pẹ̀lú mímọ́ èyí wọ́n kọjá lọ ìmọ̀ àti kí ni ẹ̀kọ́ ló ti kí ni náà fi a ṣàlàyé nípa eh, ìràwọ̀ kan tá a pè ní oúnjẹ òjọ́ ni ọbẹ̀ òjọ́ ni kó máa jẹ ọbẹ̀ alásìdá fúnra sí abẹ́rẹ́ máa ṣe léyìn àfa kì í ṣe nǹkan tó lágbà ẹlòmíì ò ṣẹ̀gúsí ẹlòmíì lè ṣẹ̀fọ́ wọ́n fi lè mú dá wọ́n fi lè mú sí oúnjẹ láàárọ̀ báyìí kí wọ́n sọ bẹ̀ láàárọ̀ yìí wọ́n ti jẹ lọ́sàn oúnjẹ láàárọ̀ wọ́n jẹ́ kejì kan tó ṣèmí gédégé tó gédégé báyà pé ọ̀rọ̀ olówó ńlá ẹpẹtẹ wọ́n á jẹ́ olówó ńlá ẹpẹtẹ náà ò lè ṣe bẹ́ẹ̀ kò sí so ẹ̀wọ̀n lè rìn ó jẹ́ ọ̀rẹ́ lẹ́ẹ̀kejì ọ̀rẹ́ lẹ́ẹ̀kẹta láàárín yẹn náà ló jẹ́ sí líò tí a yàgbà fún líò láàrin òun náà òun náà ní wípé bí àwọn líò ti wà fún tá ka àwọn ìwọ̀ fún pé mọ̀ sí tó yẹ pé ìwọ̀ tá a fún náà ní wọ́n sì òun náà ní ó máa láàfin àwọn òun náà ló sì ṣe kí ni yóò máa àṣeyọrí wá fún nínú ètò ìgbésí ayé bí a ti gbé pàrọ̀ wá mọ́ wá sa tayọ yóò mọ yóò mọ ṣe yóò mọ ṣe aṣíwájú gbogbo ẹni bá jẹ́ bẹ̀rẹ̀ wọ́n yí líò wọ́n mọ̀ débi táyé wá pọ̀ sí tí ti máa pariwo yíyíyíyí tó ká kó táwọn sọ ti tiẹ̀ tó já sí pé ẹ̀yìn ló dáa fún ìbò ṣe kí ni kó máa gbé ló dáa fún ìbò àwa sọ fún pé líò ọkọ tó wá fọ ìyàwó tó wá fọ fẹ́ gbàrà nú ayé rẹ̀ àárín òsì ni kò dá àwọn èèyàn lójú dáadáa wọ́n á sọ pé ìyàwó ló kọ́kọ́ fẹ́ mo kàn ń jẹ́ fẹ́ ìgbàgbọ́ gbà ó kàn bí mo kàn fún ìgbà náà gbọ́ pàrà yá pàrà fẹ́ra wa máa èyí tó bímọ kan fún ọ̀hún náà tó yẹ kó náà bẹ̀rẹ̀ sísáyé ìyẹ̀wò náà tó bá kọ̀ tó bá fẹ́ yan ọmọ ó bọ́ sí ìkú ìyàwó kankan máa dúró lé ẹ̀mọ́ wọ́n sì lè máa dúró kán máa hàn lé mọ̀ yóò bàrà á túmọ̀ sí pé ètò ọ̀hún ní ń jà ọ̀nù ẹni tó sẹ́yìn fún tó yà ó lòótọ́ ẹ sẹ́yìn fúnra yín lòótọ́ àmọ́ mọ̀ pé o gbọ́dọ̀ fẹ́ tó bá ti lè mọ̀ mọ̀ ọ̀fẹ́ o o ti lóyún ọ̀rọ̀ pé àfẹ́ra wa sílé náà ń hmm. wọ́n fi lè ti mú ọgbẹ́ ẹ bára ẹ̀sùn débi pé ó ti wá doyún tó wá sọ fún ọ kọ́lá bọ́ọ̀lù ọmọkùnrin lóyún gan wọ́n lọ lè rọ̀ dànù àjẹ́rọ̀ dídí ẹ̀ padà wá fẹ́ra yín mọ́ ó ti ó ti ó ti ó ti fẹ́ ìyàwó kan mọ̀ síwájú ìwọ ẹni pé ògbọ́dọ̀ pẹ̀lú tó wá pọ̀ àfi tọ́ bá ké méjì lọ́wọ́ ẹ̀ tọ́ bá ké méjì wá sọ pé òun ló lè là mọ́ tó yẹ pé ọ̀kan ló bá fẹ́ bá ilé ọmọ ọlọ́wọ́ ó sì fi ẹkú tẹ̀sí ọlọ́wọ́ nù ó kàn mọ́ léṣun obìnrin káàkiri obìnrin lè mọ̀ àwọn ilé mọ̀ yẹn wà máa sáyé bí àpọ́n tí àwọn adé gan àwọn kìnnì kan àwọn kìnnì kan nínú èèwọ̀ tó jẹ ló fẹ́ báyé rẹ jẹ́ o ó ti di èèwọ̀ nu èèwọ̀ sí ní méjì ní wọ́n fi mú ọ di èèwọ̀ sí inú ara rẹ ló bá àlàáfíà rẹ jẹ ló bá fi mú ọ sí nǹkan èèwọ̀ nínú láìpẹ́ ló báyé rẹ jẹ èyí wọn la ṣàkíyèsí á ti rọrùn oríṣiríṣi àwọn kankan tó lè bá wọn á àgbà sì mà ti má sí i àwọn táwọn agbé iwájú aláàfin bá mi tán náà tàn mọ́lẹ̀ ṣe lórí òtún bá tún sọ lókùnkùn mọ́ wa lọ́wọ́ tó já sí pé ojú máa bẹ nílànà yìí òun ló gbìyànjú láti bẹ̀rẹ̀ ọlọ́run tí ò bá ti mọ̀ lọ́gbé lọ́wọ́ àwọn tó bá tún mọ̀ ju òun lọ nítorí question tó mọ̀ bèrè ẹni tó bá bèrè question lọ́wọ́ rẹ̀ yóò bèrè question lọ́wọ́ rẹ̀ ń bèrè bíi pé kò sí nǹkan tó mọ̀ ni tó bá ti wá rí pé nǹkan bẹ tó mọ̀ nínú tó bèrè kò sí dáàbò sáàbù gbé padà wá ṣé wọ́n ṣe bẹ́ẹ̀ lọ́sibítù náà wọ́n lè sọ pé ọ̀sẹ̀ kan ní ẹ̀ padà wá gba ọ̀sẹ̀ kan àwọn òbí wà ní ìwọ̀n rẹ̀ tó ju tó ọ̀sẹ̀ kan wọ́n náà máa pé ó dọ̀la kan tó gbé sí oko pẹ́jú látàrí pé kí ni o fẹ́ sọ ti yóò ṣe déédéé tí sì wọ́n tó sì ṣe bùkátà ó sì lè bí ya o fẹ́ sọ níyà pé tó bá fi sọ kalẹ̀ tán ó wà padà yí ọbẹ̀ ni pé nínú àwọn tó lọ́ọ̀ tó sẹ́kù sáyé ní dáadáa ilé náà tó wá sọ ẹ jẹ́ ká ṣàkíyèsí ẹ wà wọn kan tá a kà fún líò bẹ́ẹ̀ náà nìwọ́n tó jóbìnrin náà alárabìlà pè ọ́ fún líò mẹ́rin mọ̀ tó fẹ́ fi tó iṣẹ́ mẹ́ta làmì mélòó ló mọ̀ tó bì ó ṣe mẹ́ta dànù ẹ̀mí máa wá padà nínú ọkọ̀ parí láyé ní charles tó ṣe bí ẹyọ kan ẹyọ kan náà máa gbé kàdúrà lóhùn onídàádúró onídàádúró wo ló dára rẹ kú àwọn ti wà láyà ọ̀sẹ̀ wa láti twenty years ti ṣe ẹyọ kan náà mo lẹ̀ nìyí àyè tó kó sáráńgá lọ lè kún wọn èyí tó dá sáráńgá síkírìtì lẹ́nìkan kò mọ̀ lọ́kùn wọn mọ́tò ránṣẹ́ náà lọ padà á jíṣẹ́ fún wọn ẹ̀yìn ìyẹn ilẹ̀ ń ba ayé ara yín jẹ́ o àwọn àbá yín àwọn àbá kọ àwọn pásítọ̀ náà pásítọ̀ kọ pásítọ̀ náà gbà tó ṣẹ́yìn sáàfà àwọn tó sẹ́yìn lórí tó jẹ́ ọmọ ọkọ̀ rẹ kó ti sẹ́yìn ìka rẹ̀ nígbà tó wà nílé mi bẹ́ẹ̀ kó lè jẹ́wọ́ gbà tó ti wá jẹ́wọ́ òun kò sí wàhálà tó wá já sí pé kó ti wá ayé rẹ̀ lò tó ọkọ̀ rẹ̀ ò sí mọ̀ ọmọ ọlọ́mọ tó mọ̀ kankan tó dára àwọn kan ọlọ́run padà bí kiri kan kọ́mẹ́sìtì ló wá padà yá pé wọ́n lọ ibẹ̀ lómi kò lè bẹ́ tó bá lọ bọ́gbọ́ ọkùnrin jìyà ìyá tó èyí tí wọn náà ṣe òun náà yọ olùyà jẹ òun náà lọ́rùn nígbà ọlọ́wọ́ ìbára rà ìyá lórúwa rẹ̀ ọlọ́wọ́ padà padà sí wá sí pé yóò padà wá sí bó ti yẹ kó ṣe àlàyé wa lórí rẹ̀ náà ní pé ọ̀rọ̀ nípa líò là ń sọ obìnrin ò gbọ́dọ̀ kọ́kọ́ tó bá kọ́kọ́ fẹ́ o àfi ọkùnrin ò gbọ́dọ̀ tó bá kọ́kọ́ fẹ́ àfi tó bá tó lóyè lọ́wọ́ rẹ̀ bẹ́ẹ̀ náà lóbìnrin ò kọ̀yàwó gbọ́dọ̀ kọ́ ọkọ tó bá kọ́kọ́ sí kíni tó bá kọ́kọ́ fẹ́ ọkọ tó bá ti fẹ́ ọkọ̀ kan ọkọ tó bẹ̀rẹ̀ wá bẹ́ẹ̀ lè mú ọ tó jẹ́ líò tó bá lè mú ọkọ ọkọ alákọ̀ọ́kọ́ lẹ o ò lè rọ́kùnrin tí ó tún tójú lẹ́rù tiẹ̀ lọ àwọn tí ò tó ọlọ́gbà wà ní. ìtumọ̀ sí wípé obìnrin ọkùnrin ó pọ̀ fóbìnrin lóòótọ́ obìnrin mi àwọn gbogbo náà lọ́pọ̀lọpọ̀ ẹ̀yọ̀ kan náà ẹ̀kọ́ nínú nǹkan ti ń bẹ eléyìí òkè ni wọn tá bá sọ̀rọ̀ yóò ṣe wọ́n sì pè náà yóò rí bẹ́ẹ̀ ẹ̀ abúlé gbogbo àbí kí kò ṣẹlẹ̀ sí gbàgbà mi rẹ̀ gbàgbà mi tó bẹjọ́ mẹ́rin lóòótọ́ abúlé ti bẹ̀ sí ní bàbá wọn lóòótọ́ pé àwọn wàá ní káàkó pé ṣé eléyìí náà eléyìí náà wàá sì pè ní wàá mú wa àṣẹ ọlọ́run ní ìyẹn rẹ̀ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kẹta náà ni kó ní bàṣírọ̀ ojú ìrìnà ojú tí sì wọ̀nyí bá wà bàbá bímọ wọn ká ṣàkíyèsí wọn dáadáa a ní kọ́mọ̀ lè gbọ́dá kọ́mọ̀ dànù sí kọ́mọ̀ kùn kalẹ̀ fún bá mú kọ́mọ̀ dànù sí lẹ́yìn pé wọn ò dànù sí ẹlẹ́dìí náà sì ni pé kọ́mọ̀ sì kẹ́kọ̀ọ́ mo kó bá ti sọ bá ti ń fẹ́ bá ti sọ tó bá ti bí ní ọmọdé kó ń sọ̀rọ̀ á ní kẹ́jẹ́ pé ìlú ni wọn lọ lè gbé torí pé kí nìwọ̀n ègbé láàrin ẹranko púpọ̀ tó ṣe wà wọn a sì ní kó wọn ẹ̀dín jẹ ẹjọ́ kejì kó wọn jọba ẹjọ́ kejì ẹ̀yìn ẹ̀rọ lè wáyé kìnìún kìnìún kì í jẹ kì í jẹ nǹkan ẹjọ́ kejì tó bá sì fẹ́ jẹun tó wáyé pé ọlọ́lá rẹ jẹ yóò gbìyànjú kó ní bóun bù léyìn ní ọrùn ẹ̀jẹ̀ ọkọ̀ jáì lára rẹ̀ náà kó tó ju bó ṣe kí ni kó tó ju pé wà lè bẹ̀ nínú nǹkan nínú yóò jẹ́ lọ́dún sọ́wọ́n pé ò gbọ́dọ̀ já ẹran mọ̀ọ́lú nǹkan ló ní ọmọ ìjẹ wọn jà ẹran mọ ó lè jẹ pọ náà ó lè ju orí jẹ àmọ́ nǹkan ara ẹran mọ ẹbí mọ lèmi má jẹ tuntun bá sì fi ń kọ́ borí àfẹsẹ̀ wáyà fìlà àbíbàtà ní ògbọ́dọ̀ sí kí n tó gbọ́dọ̀ sí ààrẹ ìgbẹ̀lẹ̀ nìkan àwọn náà ni a àwọn náà ni ọkọ mi ò lè tó kò dá mi tó kò gùn tó kò ṣiṣẹ́ tó ti fi ń daṣẹ́ lẹ̀ lọ́jọ́ sí pé àfi sàlàyé fún ọdún gbogbo àwọn kan tá a kà lé ọba fi lè sá fún ara rẹ̀ kọ̀ọ̀kan dúró dáadáa ná àrùn onímọ̀ yọ sí ọlá lóríṣiríṣiríṣiríṣiríṣiríṣiríṣi tó ti túmọ̀ sí ibi kọ́dà àwọn ọmọ ọmọ ọmọ lọ́sí kíni kọ́mọ lọ́sí pẹ́ẹ́tì gbọ́n ní kọ́mọ kíni nítorí wípé káwọn bà ní pọ́blẹ́mù ojú tó náà nígbà kúlíkúlí ó pọ̀ àbí ọ̀rọ̀ kúlíkúlí kó ẹ̀gbọ́n bá ń jẹ pé ẹ̀pà èké náà ń pè ọ̀pọ̀lọ̀ bọ́ sínú ẹ̀jẹ̀ wá lè bọ́ sínú ẹ̀jẹ̀ rẹ̀ kíláàsì náà ní kálàáfíà rẹ̀ wọ́n mọ̀ sí déédéé bá làbẹ̀ bá ti wá sí déédéé wàhálà ti bẹ̀rẹ̀ ni àwọn sẹ́wọ̀ la sọ fún wọn lè ṣe àwọn pé kò sí ẹtí bí ó lè ṣe nítorí pé òun ni planet ń pèsè fún ní kálukú àwọn sẹ́wọ̀ ló lè ṣe agriculture mẹ́mẹ́ torí pé ẹranko lẹ́yìn sódà sàyẹn agriculture mẹ́mẹ́ kó dáko kó gbìn nǹkan kó sin nǹkan bóyá ń sin nǹkan àbí ń gbìn ibẹ̀ láti bẹ̀ ló lè tẹ ẹran sọ láti bẹ̀ ló lè sàpàtà so ìkànnì nínú rẹ̀ náà ni àwọn tó ń ṣe ẹ̀lẹ́tẹ̀lẹ̀ sí kó jẹ́ ẹnjìníà tó gba èyí tó ṣe kéde tó lè mọ̀ mọ́ ẹlẹ̀ wá àǹfààní sí àǹfààní sí àbá àmúnáwá látara abẹ́bẹ̀sí náà sára ilé àbábẹ̀sí náà síbi mọ́tò kódà à ń tún fíríjì ṣe à ń tún jẹ́ẹ̀nì ṣe ìkànnà ni gbogbo ẹ̀rọ bá wọn ẹlẹ́ẹ̀kẹta òun náà ń ṣe fún ẹnjìníárìn so bọ́n ṣe kéde ìbọn ṣe ń kọ́lé kó jẹ́ bí kọ̀ǹtráktọ̀ òun náà ni ó wọ náà bí ó ṣe kanlé òun náà ni ó wọ náà bí ó ṣe fọ́níṣì lé òun náà ní wọn náà bó ṣe rẹ́ lí òun náà ní wọn náà bó ṣe kún lí òun náà ní wọn náà bó ṣe ṣe gbogbo táyàsì nù ilé débi bí wàá kọ́kọ́ bọ́wọ́ lẹ́yìn tó ṣe gbé ẹni tó gbé lọ́wọ́ tó nínú àwọn kan tó ṣe gbé lónìí ṣe yìí àwọn náà tún wà nípò kí wọ́n ṣàdúrà fún ìyàwó gbà ó lè jẹ́ pásítọ̀ ó lè jẹ́ wòlíì ó lè jẹ́ àfa ó lè jẹ́ ẹni tí ń gbà yẹn lẹ̀ medically àbí spiritually ó lè jẹ́ bẹ́ẹ̀ nínú àwọn tí wọ́n jẹ́ àwọn àwọ̀ tá a gba inú ìyẹn yóò tá a sọ̀rọ̀ yẹn so nínú nǹkan tó lè ṣe àwọn tó máa ń ṣe wedding yẹn tó máa ń ṣe wọ́n máa ń dúrin mọ́rin ó lè ṣe àwọn tó máa gbé gíláàsì sílé ó lè ṣe so ìyóò náà wà nínú rẹ̀ nínú àwọn kan tó tún lè ṣe aṣọ kí wọ́n lè gbà yẹn lé nínú àwọn kan tó tún lè ṣe tó jẹ́ obìnrin ọ̀dọ́ tó ajé lu obìnrin wọn bí à ń dá rẹ́sọ́ránsì ilẹ̀ ilé oúnjẹ ẹ̀rọ ajẹun bóyá wọ́n ń sè bóyà wọ́n ń dín àbí kankan gbogbo náà kan bá tó yẹ kó ṣeéṣe kó ṣe ó sì ń ṣe pẹ̀lú iná ó sì yí ni ó wà nínú ọ̀gá tó ṣe gbé ni tíráwọ̀ náà lè ṣe gbé ni tó lè ṣe yóò máa jẹ́ bí ọ̀nà ọ̀la rẹ̀ àwa sọ fún wa nínú ọ̀rọ̀ lẹ́ẹ̀kan àbí lánàá wípé ká sọ́ra ẹni wá jẹ́ líò lọ́kùnrin kó má jẹ́ kán máa síbí làbá ẹ̀ kán máa nínà lórí àwàrà náà náà ń ṣe o kó má jẹ́ kán bá wà dàdé bẹ̀ ọ̀hún tí wọ́n bá ti ń bá wà dàdé bẹ̀ ọ̀hún ní ti ń kí ti ẹlẹ́dà rẹ̀ báwọn aṣọ gbogbo tètè níyàwó kó tètè mọ bímọ. so àwọn tí ò bá máa ṣe ni kó wọ́n kọ́ ìyàtọ̀ akọ fẹ́ yà àmọ́ spiriti kan bẹ pẹ̀lú ẹ̀ tí ó máa dà á láàmú tí ó máa rẹjú àwọn obìnrin tí bá ń fẹ́ bí kán bá pẹ̀lú ilé rẹ̀ lọ́ọ́ bí ayé wọn lẹ̀ lóòótọ́ láì pé ìyàwó bá yà nínú ilé nípa àjẹ tó já sí pé kò níyàwó ń lé wọn àbí ó já sí pé ìyàwó ti fẹ́ràn lè tẹ̀ ń jó gbádùn àyè ẹ̀bà wá inú òṣìṣẹ́ rẹ̀ pé ẹni yóò gbádùn láìpẹ́ so ajẹ́ káwọn ẹ̀ pé nature ọ̀rẹ́ àwọn ṣe kìnnì nature ọ̀rẹ́ àwọn ọ̀pọ̀ náà níbi nature ẹ̀ ti ń gbóná òun náà lọ́kùnrin ó lè máa kọ́ sọ pé ó ní no sperm count nature rẹ̀ ti ń gbóná lóbi ó ṣe kó yẹ fa kọ́ sọ pé àwọ̀ inú rẹ̀ gbóná ni ó ló ru inú kò sí tán pè ní inú gbóná náà ní jẹ́ bẹ́ẹ̀ tó bá di orú ti bẹ̀ sí ní orú ti mú obìnrin nínú gbogbo tí wọ́n jẹ́ spam tí wọ́n tà látọ̀dọ̀ ọkùnrin sọ́dọ̀ ẹ̀ débi kó kù yìí tó da ẹyin yóò ti máa fọ́ dànù ẹyin ẹyin ẹyin tí bẹ tó bá rẹ̀ tó bá spam ọkùnrin dára rẹ̀ ọ̀hún tó wá bá gbóná ọ̀rọ̀ ti tiẹ̀ ọ̀hún tó òun fún ẹyin dànù náà ní jẹ́ kó kù yìí ṣùgbọ́n yóò àbí kàkà lásìkò torí túmọ̀ sí pé ẹ wọ àwọn àkéyìí tá à ń pè wá sí wọ́n sì ní kí lé obìnrin kó mọ̀ bọ́ ẹ kó mọ̀ mẹ́rin kan ní pàtó pé ẹni tí wọ́n bá mi ṣe òun nìyí kán wọ́n ṣe gbìnì kán wọ́n tọ́ wọ làákà yẹ kán wọ́n bu orí yẹ kán wọ́n bẹ̀rẹ̀ dà yẹ kán wọ́n bẹ̀rẹ̀ dà yẹ nígbà láàmú. sọ bí àwọn àlàyé wa lórí líò ọ̀rọ̀ líò nìyẹn aṣọ máa Sunday lọ́jọ́ rẹ̀ so kọ́lọ̀ tí a fún a fún ní yellow a fún ní blue a fún ní white ìdójẹ́ kó jẹ́ mẹ́ta mẹ́tẹ̀ẹ̀ta àwọn láàrẹ̀ ìbára ìbá ń tẹ̀síwájú sí àpàdà àwọn àbáwọn àlàyé yẹn kùn so bẹ́ẹ̀ yìí náà ṣe lọ nìyẹn so ọ̀rọ̀ líò nù àwọn òun ni líò lè fẹ́ àwọn ilé ò lè fẹ́ ní ọkùnrin ilé obìnrin àwọn ilé ìwò àwọn ìràwọ̀ ló lè fẹ́ àwọn ìràwọ̀ tó lè fẹ́ kó mú jà òsáàrò tá a pè ní Gemini kó mú súbúlà tá a pè ní bẹ́gù ó lè fẹ́ àwọn eléyìí àwọn yìí apá àwọn òjò kára wọn apá àwọn kò sì kí yóò kára wọn so ọkùnrin wọn náà sì ní so nítòótọ́ nu papa tó fi ṣe kébìnrin sọ lẹ́ẹ̀kan wọ́n sọ fún wa pé kí náà líò àti líò lè fẹ́ra wọn àtẹ́gbà lọ́dọ̀ kò lè fẹ́ ra ara ní kò rí bẹ́ẹ̀ wọ́dà gan compatibility wọn gan tí wọ́n tò gan tán tó leo àti Aquarius papọ̀ pé kán fẹ́ ra wọn ìtàfẹ́lú mẹ́rin ní pé ọkùnrin ló gbọ́dọ̀ wà nípò Aquarius torí pé Aquarius lágbára kó mọ súnmọ́ oníyàwó mẹ́rin kó tó láwọn kan tà tọ́jọ́ ṣe bàájì sexually gan sì mọ sáfù àmọ́ leo lọ́kùnrin ò lágbára rú bẹ́ẹ̀ tọ́bi á dá àkúrẹ́ọ̀sì ọkùnrin gbọ́dọ̀ jẹ́ kóbìnrin jẹ́ líò tóbìnrin bá jẹ́ líò tọkùnrin jẹ́ àkúrẹ́ọ̀sì á jẹ́ pé ọkùnrin láǹfààní àti tó fẹ́ kàn sí fẹ́ méjì fẹ́ mẹ́ta bá àkàndí bẹ́ẹ̀ ni ilé rẹ̀ papọ̀ mọ́ lákọ̀ọ́kọ́ bọ̀dọ̀ wájá sí pé ọkùnrin rẹ̀ bọ́ sí líò tóbìnrin jẹ́ àkúrẹ́ọ̀sì aburú tí ó ṣẹlẹ̀ sí tírélà kan lè kó o ìdí ni wípé àkúrẹ́ọ̀sì oníbàyẹ̀ tiẹ̀ ti nígbà tá a bá fi ta bá tún ṣàlàyé débẹ̀ náà níjọ́ tí ah, bàbá bọ̀rọ̀ débi àmọ̀ ṣàlàyé nínú fún kálukú wa pẹ̀lú láti wo prógámù wa yìí bóyá ọgbà tí wọ́n gbé tọ́ńṣù rẹ̀ òòrùn wò nígbà náà wá wọnú àgbà àṣà wàá rí wọnú um, kí wọ́n pè um, ìwà ìgbẹ́ wáṣẹ̀ wàá ní Instagram wàá ṣe wá ń bẹ̀ kò kọ́ lọ́kùn náà kó wọlé àwọn ọlọ́kùn náà tó ń gbàdúrà fún wa. yẹn àmì ìtara náà ṣe lè táàmì ìyàwó ṣe lè náà lọ́pọ̀ jù àlọ́pàá <coughs> yẹn àwọn táwa náà fi ń ṣera wa náà ló pọ̀ yóò gbà tó bá já sí pé àárí ìmọ̀ fi ṣe àárí ìmọ̀ fi gbé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a bá ń ṣe yóò kàn máa já sí pèsè tẹ́wa lọ́rùn náà ni ṣùgbọ́n wá já sí pèsè tẹ́wa lọ́rùn yóò la tó bá fẹ́ ṣe kíta tó fẹ́ ṣe kíta tó fẹ́ ṣe àṣeyọrí á sì gbọ́dọ̀ ṣe àṣeyọrí tó yẹ tí wàá nínú ayé ó kàn wáyé gbà débà kàn wáyé lásán ni ọmọ rẹ àti ìyàwó ẹ̀gbọ́n onígbọn onígbàdùn olóògùn onígbàdùn ayé ara rẹ fún ara rẹ so gẹ́gẹ́ bí àwọn àlàyé wa aṣọ máa gbé sàn ni abẹ́sọ̀rùn ló wá gbogbo bá fẹ́ máa dálé kí wọ́n jẹ́jọ́ kí wọ́n jẹ́jọ́ sunday lọ́wọ́ pé nǹkan àdáṣe ni ayékúmọ̀ jẹ̀wọ̀ ẹgbẹ̀gì ayékúmọ̀ jẹ̀pà anigúnmọ̀ kọ́dà ẹran ẹran àgbò anigúnmọ̀ jẹ ẹran ẹran gínápè ẹran ẹran ìgbẹ́ anigúnmọ̀ jẹ gínápè jẹ kó sì máa jọ bí àṣìdá kó sì máa jẹ ẹran màlúù a sì ní kó mọ̀ mọ̀ dá o sí o sì ní mọ̀ mọ̀ dá o sì mọ̀ mọ̀ gbé irun rẹ̀ gbogbo yẹn káwọn àwọn kan alọmọkùnrin náà ẹ̀kọ́ ṣe kiri kó mọ́ ìyàwó àkọ́kọ́ pé àbí sọ́mọ́ kí méjì lọ́wọ́ rẹ̀ tí ò bá ti ṣe báwọn yóò kàn máa rìn káàkiri náà yé mi kò ní lọ́kọ pé wọ́n lọ́kọ gidi mọ́ yóò máa lọ́kùnrin àwọn kò ní lọ́kọ mọ́ obìnrin ọkùnrin yóò máa rí obìnrin àwọn kò ní rí ìyàwó mọ́ so obìnrin lẹni tá a fẹ́ sílé tá a kàn padà wá tá a bá máa jẹun ká bójú ká obìnrin nù àmọ́ ìyàwó lé ní lọ ìyàwó rẹ̀ kó dára zero eight one four six four six three six five two zero seven zero fifty five sixty nine forty seventy one zero seven zero fifty five sixty nine forty seventy one zero eight zero eighty six six two fifty one fifty nine zero eight zero eight six six two five one five nine alimami musa sọlá ahundin lọ́sẹ̀ múra wà náà aṣàlàyé fún wa nípa leo tó wà lábẹ́ fixed àti mú leo àti mú díẹ̀ wà lára leo nìyẹn so èyí tí ó jẹ́ pé èyí tí ó tẹ̀lé táàmì lílé ìtawà parí òun náà ní lọ́la bọ́lọ̀ bá kára àpá parí rẹ̀ lábàá sí parí lọ́la níbi àtàbá tó parí ẹ̀ náà ní ẹ̀rí pa àsára yìí òun lẹ́yìn kọ̀ọ̀kan abẹ́kó yàtọ̀ sí ìta àti sọ̀rọ̀ alọ́dún tó kọjá ìrẹ́rà pé tọdún ìdúbẹ̀ ẹ̀kún jọ tó kọjá rẹ̀ gẹ́gẹ́ bí rìsáàtì bí rìsáàtì náà ṣe ń nìyẹn so ìkan wà tí wọ́n ń pè ní taurus taurus yẹn ẹ̀fọn ni wọ́n ń pè bẹ́ẹ̀ sauru lárúbáwá ń pè òun ti abẹ́ fẹ́rọ̀sì lòún wà tán pè ní zara lárúbáwá Venus Venus tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí pílánẹ̀tì kan tó já sí wípé ó súnmọ́ wa púpọ̀ nínú láti ta wà yìí tó já sí gbogbo ẹni tí máa ń bẹ lábẹ́ tọ́yẹ pé Taurus yìí àbí Libra ti máa ń bẹ ní abẹ́ Venus irú ẹni bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tó fi jẹun láyé wọn nǹkan bí orí atẹ́gùn yìí installation gíní eh, kan cctv camera máyé sí ẹni a lè pe irú ẹni bẹ́ẹ̀ ní installer tí ẹ kú yóò sábà yóò mọ̀ bá wọn install everything àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ni pé yóò mọ̀ nípa kọ̀ǹpútà dáadáa dáadáa dáadáa tó bá sì mọ̀ nípa ìsìn náà ni yóò sì jẹ́ ẹ̀rá omi tó ní káàkú tí ó lò sí ibi kọ̀ǹpútà náà àti níwó lónìí kò sí ti jẹ́ ìgbé tí ti jẹ́ social media àlùbáyàkà kọ̀ǹpútà náà ni torí pé àwọn náà ló gbogbo tó ti prógrámù kalẹ̀ náà ni gbogbo ara náà tẹ̀lé ẹ wá àwọn tí wọ́n kọ́kọ́ ṣe kí nìyẹn wu iwo tí bẹ lọ́wọ́ wọn seconds seconds bí sara difference ṣe wà sílẹ̀ lẹ̀ so bí alápèjú ìbí àpèjú ìbí gbogbo ayé sí ti ṣe wò lẹ́lẹ̀ ọ̀bẹ yẹn bẹ́ẹ̀ ni fẹ́rànsì bí òkú ṣe súnmọ́ sálẹ̀ sí ẹ̀yìn eh, ìwọ́n fẹ́ browse yìí bẹ́ẹ̀ bí nìkan yìí planet yẹn gan ni fún àrí sígbà mi lọ́dọ̀ látọ̀ látọ̀ látọ̀ ọ̀run wá sáyé yìí bóò láyé bóò lọ́rọ̀ fẹ́rànsì ṣe lọ àwọn ọ̀dọ́ yẹn fà lórí ẹ̀ náà ni pé fẹ́rànsì tá a dákọ̀ yìí eh, planet kan yìí tó yẹ pé friday nínú náà ni ọjọ́ títì náà ti gbé ọ̀dọ́ yẹ pé taurus la bá sọ̀rọ̀ ìbá ti bẹ̀rẹ̀ yìí ayẹ́kẹ́ taurus jẹ́ pé abẹ́ fenus ló wá friday sì lọ kìdì friday la wá ń pè ní ọjọ́ ìfẹ́ àwọn tá a wí ta pè ní pé ọjọ́ ìfẹ́ ni kí wọ́n gbì wọn àwọn oníyá sí pé àwọn tọ́yẹ́pọ̀ ọkùnrin bá ní wọn obìnrin bẹ́ẹ̀ lè gbìyànjú sáwọn tọ́yẹ́pọ̀ obìnrin náà bá ní wọn kọ́dà tí ò bá mọ ara kò ní ilé ọkọ̀ kankan pé torí pé àwọn obìnrin ó disturb ẹ̀yẹ́ wípé ẹran ara rẹ̀ yẹn ẹran ara rẹ̀ wọn ẹran ìfẹ́ ni wọ́n lò lẹ́ran ìfẹ́ lára ó túmọ̀ sí wípé ẹni tó bá bírú ọmọ bẹ́ẹ̀ ó ní bó ṣe fẹ́ darí ọmọ náà táyé òbí ní bàjẹ́ bóyá lọ́kùnrin àbí lóbìnrin àwọn táwa sọ pé àwọn táwa sọ pé àwọn wọn jẹ́ ẹranko yìí eléyìí náà táwọn sáwí ní sẹ̀fọ̀ náà pè orí àpáta ni iná lòun náà ń gbé gbogbo bá já sí pé táwọn ẹranko náà fi ràwọ̀ rẹ̀ wí dandan ni fún ẹni àwọn tó bí ẹni bí ẹ̀kan gbọ́dọ̀ dúró tán pẹ̀lú ẹ pé wọ́n gbọ́dọ̀ gbà mú dáadáa kó ráwọn tí wọ́n bẹ̀rù tí wọ́n ti ráwọn tí wọ́n bẹ̀rù yóò kọ́ wọ ẹranko náà bí a òru bí a nǹkan gbé bí a nǹkan jẹ bí a ẹnìkan bí a fọ́ lórí yín ṣèṣe ẹranko nu o ṣe ẹ gbọ́dọ̀ mú yíyọ pé abẹ́rẹ́ ah, rẹ̀ náà ló burú ẹ̀ láti ọmọ jẹ́kára ajá gbọ́dọ̀ sí mọ́tò fáwọn sàbẹ̀ ládàá yìí tí ó bá ti bẹ̀rẹ̀ ẹnìkan kan nínú àwọn tó bí tó bá lọ́jọ́ iwájú yóò pa yín lẹ́kùn o àlú ọmọ bẹ́ẹ̀ wàá lọ́jọ́ tó wá pé bí kí wọ́n pe jẹ́ pé bí ọ̀kálà wọn ni ah, ẹ má bàa lu kíní kan junior nu junior wá bẹ̀rẹ̀ ṣé ọba kùnà ní junior òbí ó fẹ́ kó padà di senior wá fẹ́ kó padà di senior lọ́la olù olù junior lẹgba lónìí o ó sì ẹgba fún un ó sì bá a wí tó bá fi láti mọ́ mìíràn náà bá a wí tó sì yé aburú bẹ́ẹ̀ o torí ọjọ́ iwájú so nímọ̀ sí gbé àwọn àlàyé wa nìyẹn a ti bẹ̀rẹ̀ sípò a ti bẹ̀rẹ̀ táwọ́rọ̀sì nìyẹn a wà bá ti dọ́bà lọ́la a tẹ̀síwájú pẹ̀lú táwọ́rọ̀sì a ṣàlàyé rẹ̀ kí lè wọ̀ rẹ̀ bóyá ó ṣe ṣàyè rẹ̀ kí lọ́nà àbáyọ sí pírọ́bẹ̀mù tó bá ní àwọn kan ní ó ṣàfún kí lè wọ̀ rẹ̀ so gẹ́gẹ́ bíi pé a ní láti béèrè kwẹ́sàn lọ́wọ́ wa a ṣàlàyé bá a ti lè béèrè kwẹ́sàn lọ́wọ́ wa ẹni tí ò bá rí wa wò nígbà tí wọ́n sọ ọ programu tó bá lọ ní Instagram yóò rí tó bá lọ ní adùn àṣà yóò rí tó bá lọ nínú eh, ìgbà ìwáṣẹ̀ ìṣèkèdè yóò rí arúgbó gbogbo àwọn jẹmọ́ àlápá ọkùnrin apáta tọrọ fún àwọn àṣàyẹ nígbà tá a fún yín rọmọdọ́n ti yẹ tó dà lórí ní tọ́lọ náà nù kọ́ ọmọ jẹ́ mi owó tọ́pọ̀ ẹ̀mí kálàfíà àwọn tọ́pọ̀ ẹ̀mí kí mọ́ni bá máa tẹ̀síwájú gbogbo náà wá sí ìwà pátá ní iṣẹ́ ọrẹ kọ́lọ́mù ń gbà lọ́wọ́ kó wọ́n dá lù wà láyà tó yẹ kó yà ló ń jẹ́ ká mọ̀ pọ́ lọ́dọ̀ pé ẹ̀dọ́n pè é rọmọdọ́n ó ní olóhùn lòún ní wàhálà lẹ́sẹ̀ àìsí ìlú ó sì san alẹ́ san rẹ̀ ó tó ní báwọn àpàdé ní ọ̀la léyìí táwọn àpàdé àkọ́lọ́ ní àpàdé dáadáa àlùbá àkùnzá sọ̀lá àhùdí olóòrò dáńsẹ̀ ìbúrandá pé fún àpé àsọ̀rọ̀wò hayati hayatan tó yí bàtán mubaraka wasalaamu alaykum wa rahmatullahi wa barakatuh. olóore ọ̀fẹ́ o olùsọ́sẹ́ olóore ọ̀fẹ́ o ọlọ́lá jùlọ agbanimọ̀gbẹ̀jẹ̀ alárùn sí agbanilà lọ́wọ́ aláròpin agbénilékè abínú ẹni abínú ẹni lọ́ọ̀tá ilé abatẹnijẹ́ òun lọ́ọ̀tá òde.